All right. So I'm going to start with the name of this, um, the topic itself, and that's going to address a point Mr. Dami raised about um, it's the history of Benin we're trying to say, and then the Benin people would know it better. So no, it's not the history of Benin we're trying to say. We're trying to talk about the history of the relationship between the Ife people and the Benin people. So you can think of that as an intersection of two circles so that point where those two circles meet is what we are discussing. There are those parts of the circle that doesn't have anything to do with each other, and we are not talking about that. So we are not discussing other people's history when we discuss this topic. And um, the Bini people are not discussing other people's history when they discuss this topic. They are discussing that part of history that connects them and us. So it's a valid discussion. All right. So um, in academic literatures wọ́n máa ń pe orúkọ tọ́pìkì yìí àwọn historian and each mama lo the word historian Dada, so i'm gonna clarify what i mean by historian so we don't like <laughs> run along with uh, the popular but misleading understanding. So by historian, I don't mean somebody like me who's just telling what historians say. I don't mean people on the internet who write things in blog. I don't mean passionate people who are just interested. I mean those whose life is dedicated to this as a profession. Academics, this is what they do all their lives. So that's what I mean by historian the experts, the professionals, the academics. So the historians in literatures will call this the Ife Benin connection, or sometimes they call it the Ife Benin relationship. So to um, dive into this topic of the relationship between um, the Ife people and the Benin people, I want to clarify a very um, crucial point, which is um, a very popular misconception, especially amongst us Yoruba people. We say the following: Amawu sọ wípé ọ̀wọ́n ara Yorùbá niwon, wọ́n, bá That's what we say. This is a misconception. Onwara Bini, the aboriginal people, ọ̀wọ́n ìlú yẹn gangan, Yorùbá. àmọ́ wọ́n ní relationship later in the course of their history pẹ̀lú Yorùbá but wọn aráàlú yẹn kì í ṣe Yorùbá so mo fẹ́ clarify yẹn so in English yẹn ni wípé tí Yorùbá ṣe jẹ́ one ethnic group tí Nupe náà jẹ́ ethnic group mìíràn tí Idoma jẹ́ ethnic group míì tí Igbo jẹ́ ethnic group míì tí Gbagi jẹ́ ethnic group míì bẹ́ẹ̀ ni Edo náà ṣe jẹ́ ethnic group míì wọ́n kàn sún mọ́ Yorùbá dáadáa in terms of um, àṣà àti ìṣe wọn àti in terms of geography ibi tí ìlú ilẹ̀ wọn wà a jọ lápá bí ọwọ́ ọ̀tún in the eastern part of Yorùbá land láti jọ pa ààlà so a súnmọ́ra ní geography a dẹ̀ ní culture so bọ́n ṣe yàtọ̀ sí wa náà ni wọ́n ṣe yàtọ̀ sí Igbo for example these are different ethnic groups ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. now kí ni origin àwọn ará Benin kí lọ́wọ́n fún ara wọn sọ. So? nípa ìṣẹ̀dálẹ̀ wọn bọ́wọn ṣe débi tán wọn wà gẹ́gẹ́ bí àwa Yorùbá náà ṣe ní we Yorùbás have our own history of our origin how we appeared we have dealt with the I've talked about how they are different ethnic group and this is like uh, this is basic information um, among the historian kò ń ṣe nǹkan tó máa ń sọ lọ sọ bọ kò ń ṣe debate they are a different ethnic group so just as we have our own origin our history of how we emerged they have their history as well I'm going to call this one the traditions. So traditions is not necessarily nǹkan tó wọn expert àbí historian So This is what the people have held for a long time. So only lè bá nǹkan tí ìmọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ modern knowledge only lè rhyme. It could match with modern knowledge Odele yato, But at least we should start. That's how historians proceed. Historians would proceed by saying àwọn tá a fẹ́ study kí lòun gan fún ara wọn sọ So Yoruba people. Say we come from Ife. I'm gonna go into a little bit detail. Àti sorry mbi, but I'm gonna like um, just punch it a little bit so that a lè kò ní sí misunderstanding. on um, àwọn Edo people On one sọ nǹkan kan nípa origin ni wọn táwọn náà ṣe bẹ̀rẹ̀ the people now mi ò tí ì dé one ọ̀rọ̀ wọn tó ń darí wọn connection yẹn ti the people ìkan nìyẹn àwọn tó ń darí wọn tó jó lórí wọn ìmí ìtú nìyẹn ìyẹn níbi tí connection yẹn pẹ̀lú Yorùbá ti kàn mí so the, the people kí ni ìtàn wọn gangan báwo ló ṣe débẹ̀ yẹn kó tó di wípé wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú Yorùbá rárá what is their origin so this is what they say the earliest written account tí àwọn èèyàn gbà kọ́ọ́lẹ̀ lẹ́nu wọn nípa ìpọ́nṣẹ́dé year eighteen around eighteen nineties or eighteen eighties lọ́n kọ́kọ́ gbà á lẹ́nu wọn pé ok kílẹ̀ kílẹ̀ kílẹ̀ gbàgbọ́ nípa bẹ́ẹ̀ ṣe so wọ́n sọ wípé tradition àwọn so ẹni tó ń kọ̀rọ̀ yìí orúkọ ẹni jẹ́ Mr. Cyril Punch ni ó máa ń trader ni tó máa ń wá láti ìlú òyìnbó trade around the Benin area and then the Yoruba area so this is um, more than two hundred years ago abi no this is around more than hundred years ago eighteen nineties only tradition says the Bini came from a place north of the Niger originally bó ṣe sọ̀rọ̀ yẹn nìyẹn ọ̀rọ̀ pé ó fi ṣe footnote nínú ìwé ẹ̀ kan so ìwé tó òun kọ note yẹn ìyẹn Mr. Siri Punch yẹn nǹkan tó òun kọ yẹn as note nínú diary tó máa ń travel káàkiri ẹlòmíì wá publish ẹ̀ nínú ìwé ńlá kan tẹ̀yìn ẹni yẹn kọ ní 1903 so the guy that published this is um, H. Ling Roth lórúkọ ẹni tó publish it. so nǹkan tó wọn sọ nípa ara wọn lákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ rí àkọọ́lẹ̀ eighteen eighties or eighteen nineties lọ́wọ́ and it was published in 1903. They came from a place north of the Niger River. So after this account, this is the um, first one that we know. Later accounts emerged, be 30 years later, don't publish it late. Um, that account said, oh, the Benin people, they came originally from Egypt and then they went through Sudan. Then from Sudan they went to Ife, and then to Ife and was settled in Benin. Another account sọ pé oh they came in two waves. Wave one from Sudan to Nupe and then to Benin. Wave two they came from Egypt then to Sahara to Ife. Another one sọ pé Nupe to, to Benin directly. Another one Sudan to so oríṣiríṣi àwọn ẹ máa gbọ́ Nupe ẹ máa Sudan and máa Egypt. So we've dealt with this issue of um, Egypt in con Sudan yìí. the same issue tó ṣẹlẹ̀ nípa ti Yorùbá tó máa ń sọ pawọ́ láti Mecca Egypt Sudan the same thing ló flow sí narrative tọ̀wọ́n náà it is known as the Hamitic hypothesis ni so this is rooted in the Judeo-Christian scripture tó sọ wípé ẹnìkan tó ń pè ní Ham òun ló ṣẹ̀dá gbogbo èèyàn tó ń jẹ́ dúdú kò dẹ̀ sí nǹkan tí àwọn racist European feel, jump on this ni wípé nínú scripture yẹn wọ́n kọ síbẹ̀ wípé ọmọ um, Noah yẹn ó kọ̀sì kan nù ọmọ ẹ̀ ham yẹn ló i àwọn wá forí wọn gbé àwọn racist Europeans wípé ok tó bá kọ̀sì ìkan nù ọmọ ẹ̀ then it must have been that àwọn Africans bàbá ńlá wọn nìyẹn torí àwọn náà ló dàbí wípé wọ́n jẹ́ savages nílé ayé lẹ́nu so this is rooted in racism and then Sultan Bello jumped on it òun náà sọ pé Yorùbá people are from Mecca so the Hamitic hypothesis is the origin of this whole um, Sudan, Egypt, and the whole thing. But we have seen the earliest account, Then we Ko, they came from a place north of the Niger, around the River Niger. What does um so this is what they believe now, according to the earliest written account We tá mọ̀. Within ibi Nàìjíríà yẹn náà lọ́wọ́ náà ti emerge. Ibi it à to pè ní Nàìjíríà lẹ́nu ibẹ̀ lọ́n emerge it í ṣe outside maybe Middle East. That's what they believed originally. So um, what does the fact say from scientific findings? More. ìmọ̀ sáyẹ́ǹsì wa dé ó sọ pé àti Yorùbá o àti Ìgalà o àti Ẹdó àti Ègbìrà àti Ìdómà gbogbo wa yẹn ó ní ibi kan náà around agbègbè kan náà ni gbogbo wa ti kọ́kọ́ ṣẹ̀ jáde this is what um, modern knowledge tó ń fi ìdí ẹ̀ múlẹ̀ so àwọn tó ń ṣèwádìí yẹn ń lo archaeology fi ṣe wọ́n dẹ̀ lo linguistic fi ṣe mo máa ptr ibi region níbi tí wọ́n point sí yẹn fún wa so that actually ní uh, understanding tẹ́ bá PTR nísìn ẹ máa rí mo ṣe bí map Nigeria so ibi map Nigeria tí mo ṣe yẹn ẹ máa rí river Niger ìyẹn ní odò Ọya àti river Benue ibi tí wọ́n ti pàdé yẹn mo wá fi circle white kan síbẹ̀ ibi region around ibẹ̀ yẹn the confluence area of the river Niger and Benue ibẹ̀ ni ìmọ̀ ìjìnlẹ̀ ń tọ́ka sí pé agbègbè ibẹ̀ yẹn ṣẹ́ òun ni ẹ̀yin èèyàn yìí ti jáde tóníkálùkù wá pín lọ sí ààyè tara ìyẹn ni àwọn wo àwọn yorùbá ìgálà ẹdó ìdómà ebira nupe kàkàndà gbági àti ibo ibẹ̀ ni ìmọ̀ ìjìnlẹ̀ ń tọ́ka sí pé gbogbo yín lẹ ti jáde wá so this is um, what it says so láti ibẹ̀ yẹn ni gbogbo èèyàn ti wá fan out tán wá jáde sí different um, different part tán occupy gbogbo ibi ààyè tóníkàlùkù tóníkàlùkù wà lẹ́nu. So the Yoruba people wọ́n jáde láti ibẹ̀ yẹn wọ́n wọ́n move southward and westward wọ́n occupy ibi tó fẹ́ dàbí southwest lẹ́ni yẹn wọ́n jáde ní original center yẹn this is something of many thousand years ago là ń sọ yìí wọ́n occupy àwọn Bìní tó jẹ́ Ẹdó àwọn náà wà as an ethnic group àwọn náà rọra gba ibi ọwọ́ ìsàlẹ̀ yẹn wá wọ́n cross odò Ọya yẹn sápá òsì níbi ilẹ̀ Igbo land wọ́n ra wà sandwiched in between the river Niger àti ibi tí Yorùbá ti occupy tẹ́lẹ̀ àwọn náà wà ń bẹ̀ ìyẹn ló ṣe bá wa pa ààlà so they formed a a boundary between the Yorùbá country àti the Edo country wọ́n ra wà ní àárín bẹ̀yẹn àwọn Igbo náà ibẹ̀yẹn náà ló ti jáde wá so everybody was one stock originally nǹkan tí ìmọ̀ ìjìnlẹ̀ science yẹn ń tọ́ka sí nìyẹn níbẹ̀ we were one stock and different groups were imagined díẹ̀díẹ̀ oníkálukú ìgbà tí yorùbá emerge jáde níbẹ̀ yẹn tí yorùbá ṣe form yorùbá Ibo náà jáde níbẹ̀ yẹn from the original stock edo náà jáde gbogbo oníkálukú jáde ìgbà tán ti wá form different differentiated ethnic groups níbẹ̀ náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní move out jáde kúrò so now this is mo fẹ́ punch nǹkan jáde science ń sọ fún wa wípé ibi niger benue confluence yìí ni yorùbá ti jáde àti edo àti Ìgbò àti gbogbo ẹ̀ ni a ti jáde this is what science is saying but science ò sọ orúkọ tó ń pè ibẹ̀ yẹn fún wa nígbà ìwáṣẹ̀ yẹn pé because science ò lè padà lọ kó lọ check orúkọ táwọn èèyàn ń pè ìlú wọn yẹn they can't tell but then a ti nǹkan tí science sọ pé position ibẹ̀ yẹn ni ṣá what does Yoruba traditional account kí ló sọ nípa ibi tí Yorùbá ti ṣe gangan gangan gangan originally Yoruba traditional account name ibi tí Yorùbá ti ṣe yẹn ó pè lórúkọ òun fún lórúkọ science ò fún lórúkọ ó ní orúkọ bẹ́ẹ̀ ń jẹ́ ife. But then today we have an Ife níbi tá à ń pè ní Osun State lénìí. Then there may, there may be some confusion pé àṣé Ife tèmi yẹn ni Yorùbá traditions ń sọ. Àbí Ife tí Yorùbá traditions ń sọ àbí òun náà ni ibi tí sáyẹ̀nsì ń tọ́ka sí kí ni àwọn Yorùbá traditions àwọn tó tó mọ̀ ń pa kíní yìí dáadáa kí n lọ sọ. Professor Wande Abimbola wọ́n contribute to chapter kan sí ìwé kan chapter tó contribute yẹn jẹ́ orúkọ chapter yẹn ni the literature of the Ifa cult ìwé yẹn jẹ́ sources of Yoruba history S.O.B. Obako ló kọ̀wé yẹn so nínú chapter tí professor Wande Abimbola contribute yẹn wọ́n kó ti ìwé kan tẹ́nìkan ti ṣe orúkọ ìwé yẹn ni ẹ name ìwé yẹn ní Ifá so ẹni tó kọ ìwé yẹn Fẹlá Ṣówándé so professor um, Abimbola quote ẹ maka ọ̀rọ̀ yẹn jáde word for word so Wande um, wande yẹn sọ wípé. So tí Professor Abímbọ́lá quote ń bíbá ó because we have an ileife in western Nigeria today it is quite understandable that people naturally think that this is the ileife which figures in the oral traditions concerning Yorùbá land ó ní torí ẹ̀ ni àwọn èèyàn ṣe máa ń rò bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé kò necessary kò jẹ́ the same place o. Professor Wande Abímbọ́lá fúnra rẹ̀ continue ó sọ ọ̀rọ̀ tí wọ́n sì wọ́n kó tìyàn nínú chapter yẹn náà page fifty five yẹn náà wọ́n ní pé Ifa verses refer to seven different Ife. The first and possibly the original one is Ife Udaye. Others are Ife Nlere, Ife oore, Ife Oyilagbomoro, Ife Wara, Otu Ife, and the present Ife, referred to as Ile Ife. So what Professor Wandi Abimbola is saying here is that the present Ife is not necessarily the first one tí traditions Yorùbá original ń sọ gangan gangan pé àti jí emerge jáde is not necessarily. so one confam ẹ̀ pé nǹkan tí tradition ń sọ tọ́tọ́ ife Ifẹ̀ ni àwọn Yoruba people ti kọ́kọ́ jíǹde ayé wọn as humans ti gbogbo ilé ayé àwọn èèyàn because that's how the tradition put it wọ́n ní gbogbo èèyàn ẹ̀bẹ̀ náà láti jáde wọ́n ń sọ fún wa pé Ifẹ̀ tradition ń sọ yẹn kì í ṣe dandan kó jẹ́ ti ilé Ifẹ̀ Ọ̀ṣun state yìí o. So um, before kí um, Professor Wanda Abimbola to contribute chapter this is in 1973 làwọn ni ìwé tí mò ń kà yìí. Àwọn òyìnbó kan ti wá sílẹ̀ Yorùbá bíi more than hundred years before wọn Professor Wanda Abimbola fún ara wọn. Wọ́n ti travel all over Yorùbá làwọn ti lọ bá àwọn àgbàlagbà yẹn pé kí lẹ gbàgbọ́ nípa origin yẹn Yorùbá people yẹn. So yẹn ni àkọ́kọ́ tí mo fẹ́ cite yẹn Yorùbá lòun George 1895 ló kọ ìwé ó pè ìwé yẹn ní historical notes on the Yoruba countries and its tribes. So point tí fẹ́ lò nù wé yẹn ni wípé ó sọ pé ní 1895 ni wọ́n publish ìwé maybe not necessarily close to 100 years before wọn bàbá wa Abimbola. the present city is not the original Ife. Ó sọ bẹ́ẹ̀ emphatically the present city is not the original Ife. Ó wá continue ní pé the original Ife town existed further north ó lọ sí ọwọ́ òkè díẹ̀ sí ibi tó ń jẹ́ original Ifẹ̀ tí tradition ń sọ gangan ọwọ́ òkè díẹ̀ sí. TJ Bowen even before George yìí ní eighteen ninety five TJ Bowen ti káàkiri káàkiri náà òun náà ti gbọ́ nǹkan táwọn àgbàlagbà Yorùbá yẹn sọ ní eighteen fifty seven ó publish ìwé yẹn ìwé yẹn jẹ́ Central Africa Adventures and Missionary Labours in Several Countries in the Interior of Africa from 1849 to 1856. So one published away in 1857. This is more than hundred years before àwọn professor Wande Abímbọ́lá tó wá sọ the same thing so nínú page two sixty five ó kọ síbẹ̀ báyìí wípé according to one tradition of the Yorubas their ancestor in fact the original parents of the whole human race were created at Ife which still exists in the east of the Yoruba kingdom níbi nínú ibi tó ti ń sọ̀rọ̀ ibi tó ń pè ní Yorùbá kingdom ní Ọ̀yọ́ ìgbà yẹn so ibi tó Ọ̀yọ́ wà tẹ́ bá trace east Ọ̀yọ́ yẹn lọ ibi tẹ́ máa já sí òun níbi tí mo fa sẹ́kù sí yẹn ibi confluence yẹn so òun kọ́ pé òun gbà lẹ́nu wọn bẹ́ẹ̀ ń pé originally fẹ́ wọn wọ́n sọ fún òun pé ó wà níbi east ibi tó yọ wà lẹ́nu yẹn ní east ẹ̀ ní original ẹni yìí continue ni they told Lander and they have also told me that Ife where men were created is several months journey distant and sometimes they speak of it as standing on the sea wọ́n ní wọ́n máa ń sọ pé Ifẹ̀ yẹn ó wà níbi etí omi ńlá kan. Kò sí omi méjì tó jẹ́ omi ńlá nínú interior Nàìjíríà tó jẹ́ omi ńlá kì í ṣọ̀wọ́n odò kéékèèké o tán lè pè ní sea fún òyìnbó tóyìnbó lè interpret as omi ńlá ló máa jẹ́ nínú interior Nàìjíríà kò sómi méjì náà òun ni àwọn omi river Niger and Benue. What is the conclusion from this? The conclusion from here ni wípé the Niger Benue conference tí ìmọ̀ modern knowledge ń point fún wa wípé ibẹ̀ ni gbogbo àwọn èèyàn yìí ti jáde àwọn Yorùbá Ẹdó ó ń ṣe déédéé di Ifẹ̀ òdáyé tí Yorùbá traditions náà ń sọ tó ń sọ pé ó wà nínú lọ́hùn kì í ṣe tèmi níbi omi ńlá kan so the same place yẹn náà ni so kí ni a jáde níbí ni wípé ibi tí Yorùbá people ti fan jáde yẹn ibẹ̀ náà ni Ẹdó ni Igbo ni gbogbo wọn ti jáde as, an, as the same stock so the spread from ife báwo ni spread yẹn so ti bá ń sọ Ifẹ̀ ń sìn máa ma là máa ma sọ Ifẹ̀ òdáyé máa ma fi ṣàlàyé ibi tí Ife traditions and some country to emerge. And I'm going to be saying Ile Ife. That Ife is the new Ife ti Tiawalini. When I say new, I'm not saying this is an Ife of hundred or two hundred years ago. Irọ́ more than 1,000 náà ni ti tí mo ń new yo. o. Ó kàn jẹ́ the old Ife ò yẹn several thousands of years ago nìyẹn. So we have seen that the same place tí mo ìmọ̀ um, modern scientific knowledge ń point sí òun náà ni traditions Yorùbá ń point sí or modern knowledge kan name, ìmẹ̀ but tradition Yoruba fun, ó lórúkọ Now they spread from Ife Odaye. So we said the Yoruba, the Igbo, the Igala and all these people spread from that place. Àwọn Yoruba people yẹn wọ́n spread ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń rò pé bó ṣe spread láti ibẹ̀ yẹn wọ́n wá sí Ilé Ifẹ̀ directly wípé Ilé Ifẹ̀ lọ́sẹ̀ tí wàá jáde wá sí gbogbo other part of Yoruba. land kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí o at least according to nǹkan tí modern knowledge ti find out àti fìdí ẹ̀ múlẹ̀. báwo ló ṣe wá rí what modern knowledge have found ni wípé this Niger Benue conference táwọn modern term bá máa lo term tí wọ́n máa pè ní um, Niger Benue conference tí Yorùbá traditions bá máa pè ó máa pè ní ìfẹ́ òdáyé ibẹ̀ yẹn wọ́n the Yorùbá people find out wọ́n radiate jáde wọ́n spread out ni kì í ṣe pé wọ́n lọ sí location kan wọ́n bọ́n ṣe move southward bẹ́ẹ̀ lọ move westward wọ́n occupy gbogbo forest ibi tán wà lé nìyẹn wọ́n ti occupy ẹ̀ ní the same time ẹnìkan ò ju ẹnìkan lọ. in fact Baba professor akínwùmí ògúndìran ó fi date sí ìgbà tán lọ check gbogbo archaeological artifact wọ́n ó fi sí pé estimate ẹni pé by three hundred BC sí three hundred AD ó lé everybody ti jáde tán láti ibi ìfẹ́ ọ̀dáyé wọ́n ti settle sí gbogbo ilẹ̀ yẹn lénìí so movement yìí ò ń ṣe pé over like um, a few years over thousands of years ni spread yẹn fi ń ṣẹlẹ̀ o but wọ́n sọ pé this spread have like con been completed wọ́n ti lọ westward débi tá à ń pè ní Togo lẹ́ni wọ́n ti wá southward débi tá à ń pè ní Atlantic Ocean lẹ́ni níbi Èkó wọ́n ti occupy gbogbo bẹ̀yẹn by three hundred so bí àwọn tó jẹ́ ancestors of the Ife Ilé Ife people bó ṣe occupy ibi tó wọn wà bẹ́ẹ̀ lọ́wọ́n ti àwọn èèyàn kan ti occupy síbi Ọ̀yọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n èèyàn kan ti occupy sí gbogbo ilẹ̀ Yorùbá lè ní kì í ṣe pé lọ síbi kan wọ́n ṣẹ̀ wá ń jáde ń bẹ̀ so mo kọ́ fẹ́ ká get yẹn ó máa ma challenge àwọn conventions that he hold yes but this is what modern knowledge have found so eléyìí wà nínú ìwé baba Ògúndìran eléyìí wà nínú ìwé baba Akíntóyè tẹ́ bá lọ wo page eight ẹ máa rí ń bẹ̀ àwọn date yẹn so bí ó ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ Yorùbá the same thing ṣẹlẹ̀ láàrin àwọn tó jẹ́ Ẹdó níbi Ìfẹ́ Òdáyé yẹn àwọn náà ń jáde wá sí ọwọ́ ìsàlẹ̀ tiwọn níbí báyìí wọ́n wá wà sandwich láàrin River Niger tó wá straight yẹn because River Niger tó wá látọwọ́ òkè yẹn náà ló wá straight tó wá forí sọlẹ̀ Benue kàn bá pàdé níbi àárín yẹn níbi circle yẹn so wọ́n wà láàrin wọ́n wà sandwich síbẹ̀ àti ibi tí Yorùbá land parí sí ní eastern Yorùbá side wọ́n wà láàrin wa ń so irú ẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n náà jáde wá síbẹ̀ Igbo náà ṣẹlẹ̀ ń about the same time Now, that's the first migration from Ifeudayi. The second migration, the second migration happened such that nígbà tí oníkálukú ti settle, àwọn tó wá di dialect tán di Ife people ti Ilé Ifẹ̀ bóníkálukú ṣe ti wà àwọn lọ́kọ́kọ́ tayọ láàrin gbogbo àwọn èèyàn tó wà nínú forest yìí àwọn lọ́kọ́ achieve a high level of political organization àwọn lọ́kọ́kọ́ dé nǹkan tá a pè tá a máa pè lẹ́nu ní civilization àwọn lọ́kọ́ attain ẹ̀ or index oríṣiríṣi dẹ̀ this is not an ethnic claim these are claims backed by modern scientific knowledge What in ní street paving Toman thirty ń by before the year one What in manufacture primary glass by the twelve hundred thirteen hundreds year one thousand two hundred year one thousand three hundred wọ́n ti ń produce àwọn artistic sculptures in pure copper gan pàápàá tí um, Preston Blair ṣe sọ ó ní fit yìí pé kéèyàn produce a sculpture in pure copper almost pure ninety six point eight percent to ninety nine point seven percent copper ó ní fit yìí the artist of ancient Greece àti Rome àti Italian Renaissance wọ́n ní pé wọn ò rí achieve àtàwọn Chinese bronze casters they never achieved it so àwọn ti dé high level ọ̀làjú yẹn wọn lọ́kọ́ débẹ̀ àwọn tó ń jẹ́ ilé Ifẹ̀ yẹn láàrin gbogbo Yorùbá tó kù àti most people ní um, rainforest ti Southern Guinea àwọn lọ́kọ́ dé level yẹn so after they achieve this level particularly tí mo fẹ́ emphasize ni that high level of political organization àwọn princes wọn wá fan out jáde kúrò nínú Ifẹ̀ wọn wá lọ ń fi kinní yẹn civilization yẹn Bláyà pè ní florescence wọn wá lọ fi tọ́ wọn tó kù lẹ́nu wò lọ establish a kingdom so migration ìkejì yìí ló ń pè ní kingdom founding migration wọ́n lọ ń jọba láàárín àwọn èèyàn wọn because yorùbá náà ní gbogbo wọn nífẹ̀ẹ́ ìdáyé wọ́n lọ ń jọba láàárín wọn so wọ́n máa lọ sí bíi ilẹ̀ ìjẹ̀bú àwọn settlement àwọn key terms méjì ni mo fẹ́ lóyún báyìí settlement àti kingdom so settlement nìkan táwọn èèyàn fọ̀n gbà tán jáde lákọ̀ọ́kọ́ wá láti Ifẹ̀ Ọ̀dà yẹn tó gbọ́n wá settle sínú forest kingdom nìkan tó wá ń ṣẹlẹ̀ nígbà táwọn ti fẹ̀ tán ti achieve level organization tó wá ń jáde tó ń lọ káàkiri lọ́n establish that higher level of political organization ó tètè evolve lọ́dọ̀ wọn in fact ní central Yorùbá land ló ti evolve particularly in Ife. so mo mi ò fẹ́ waste time láti máa ka àwọn lines jáde nínú àwọn ìwé àwọn scholars yẹn but that is the summary so fluorescence táwọn ń sọ tó spread jáde láti ilé Ifẹ̀ lọ sí àwọn other part of Yorùbá land nínú forest yẹn ó tayọ díẹ̀ kúrò lọ́dọ̀ wọn yorùbá ó tún dọ́dọ̀ wọn ẹlòmíì wọ́n mú lọ sọ́dọ̀ wọn ẹlòmíì tí ò ń ṣe yorùbá so tí yorùbá land ṣe wà yẹn to the east of yorùbá land ni àwọn edo people wà to the west of yorùbá land ni àwọn àjà people wà láàrin àwọn àjà ethnic group làwọn náà bí yorùbá ṣe jẹ́ ethnic group nínú yorùbá la wá ní ìjẹ̀bú la ní oríṣiríṣi nínú àjà yẹn náà la ní àwọn gùn táwọn èèyàn ń pè ní ègùn àwọn fọ̀n àtàwọn aládà so those are àwọn sub groups nìyẹn nínú àjà group so kinní yẹn náà fẹ́ dọ́dọ̀ wọn ń pé a mú kingdom founding migration láti ilé Ifẹ̀ lọ sọ́dọ̀ wọn so ó débẹ̀ to the west àwọn wà to our west àwọn àjà yẹn àwọn Benin yẹn wà to our east so kìíní yẹn dọ́dọ̀ wọn náà so ibẹ̀ ni mo ti máa mú ọ̀rọ̀ Ẹdó máa wá náà rẹ̀ sọ́dọ̀ wọn ti Benin people Benin people náà ló ń pè ní Ẹdó people so bó ṣe ṣẹlẹ̀ ni wípé according to what history has passed down time táwọn kìíní yìí bẹ̀rẹ̀ òun ni time tí wọ́n ń pè pé kingdom founding migration tó wá láti Ifẹ̀ yẹn ó ṣẹlẹ̀ ní the Oduduwa era ní orúkọ táwọn historians máa ń pè historians have pinned down this period wọ́n ti fi déètì sí wọ́n ti lu ọgbọ́n oríṣiríṣi àwọn king list oríṣiríṣi àwọn archaeological dating tán check pẹ̀lú àwọn traditions bíi kí tradition sọ pé nígbà Odùduwà àwọn kọ́ wall kan yíká Ifẹ̀ so wọ́n wá lọ excavate wọ́n rí wall níbẹ̀ lóòótọ́ wọ́n máa déètì wall yẹn wọ́n máa rí ìgbà tó ń já sí wọ́n á wo king list àwọn ìlú oríṣiríṣi wọ́n á trace ẹ̀ pé ọmọ Odùduwà lẹ pera yín láti bẹ̀rẹ̀ wọ́n á rí tó trace ẹ̀ padà sẹ́yìn wọ́n á rí time tó ń já sí wọ́n ṣe oríṣiríṣi ọgbọ́n bẹ́ẹ̀ so kínní yẹn ń já sí pé time tó Odùduwà reign ní Ilé Ifẹ̀ ń jẹ́ the late nine hundreds and early one thousand late year nine hundred slash early year one thousand so time yìí ni àwọn second wave of migration tí mò ń sọ yẹn kúrò ní Ilé Ifẹ̀ the kingdom founding migrations so emissary sì wá lọ káàkiri wọ́n lọ ń jọba láàrin àwọn èèyàn bọ̀ níbi ọ̀dọ̀ wọn Ẹdó tí mo fẹ́ náró yẹn àwọn ambassadors tó wá láti Ifẹ̀ yẹn àwọn emissaries yẹn wọ́n lọ sí Edo land orúkọ tí ó wà remembered nínú tradition Yorùbá fún ilẹ̀ tọ́wọ̀n Ẹdó ń jẹ́ yẹn orúkọ tí Yorùbá rántí tó wà remembered in our tradition ni Adó la máa ń pè ọ̀wọ́n náà máa ń pe Adó in fact Adó yẹn kì í ṣe orúkọ táwa ṣe mistake pé àwọn kan máa ń sọ pé Yorùbá fẹ́ pe Ẹdó ló ní Adó rárá o mo ti rí àwọn àkọọ́lẹ̀ tó ti pẹ́ látọ̀dọ̀ wọn Bìní tán sọ pé adó lọ̀wọ́n náà ń pè láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ so nínú àwọn traditions wọn kan wọ́n sọ pé ìlú àwọn ń jẹ́ igodomi igodo náà but igodomi igodo yẹn ò fẹ́ ní kò fẹsẹ̀ múlẹ̀ dáadáa nínú pé àwọn historical scholarship but nínú traditions tó máa ń sọ káàkiri tó dẹ̀ máa ń publish nínú àwọn blogs wọn wọ́n máa ń sọ pé igodomi igodo but they also agree with the adó adó yẹn ló fẹsẹ̀ múlẹ̀ èyí tí Yorùbá máa ń sọ yẹn so wọ́n rán emissaries lọ sí adó historian kan orúkọ ẹ̀ ń jẹ́ Russian historian ni àti anthropologist orúkọ ẹ̀ ń jẹ́ Dmitry M. Bondarenko òun ni ó fẹ́ẹ̀ jẹ́ the leading authority ní nílé ayé lénìí yìí on pre-colonial Benin history at least òun ni the most prolific so ó study pé kí ni àwọn bó ní ọba àkọ́kọ́ because monarchy oríṣi méjì ìṣèjọba oríṣi méjì ni àwọn Ẹdó ní yàtọ̀ sọ́wọ́n pé ìgbà tán ti settle kí Ifẹ̀ tó wá yẹn wọ́n ti ní pé àwọn organizer ara wa díẹ̀ jẹ́ gbogbo èèyàn náà ló níyẹn nínú forest yẹn ní pé olórí ẹbí ehm, ẹni tó dàgbà jù nílùú ànádà bọ́n pé monarchy gangan oríṣi méjì lọ ní àkọ́kọ́ òun ni tó ń pè ní ògìso àwọn bíi ní tradition ọ̀dọ̀ wọn ni mò ń sọ yẹn ògìso ló ń pè ìkejì is what they call ọba so ẹ jẹ́ kí n mú láti ògìso yẹn tọ́ bá béèrè lọ́wọ́ wọn bìíní pé kí ni origin ògìso yẹn nǹkan tó máa ń sábà sọ òun ni ó wà very rooted in mythology wọ́n máa ń sọ wípé sky ni òkìṣù ọ̀wọ́n ti wá ní apá kan lọ́dọ̀ wọn náà ń bẹ̀ kì í ṣe lọ́dọ̀ Yorùbá o lọ́dọ̀ wọn náà ń bẹ̀ wọ́n tún ní àkáǹtì míì nípa ògìso yẹn wọ́n sọ wípé òun ògìso yìí this is before the ọba before the Ọ̀rànmíyàn time rárá rárá èyí tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ ni wọ́n máa ń sọ lápá kejì lọ́dọ̀ wọn náà pé àwọn ògìso yìí Ifẹ̀ ló ti rán wọn wá o they say that lọ́dọ̀ wọn nígbà tí àwọn historians wá wò particularly iṣẹ́ Dimitri M. Bondarenko yẹn ó ní wípé nǹkan tí wọ́n sọ yẹn pé ti sky yẹn ògìso àti Ifẹ̀ yẹn pé ti Ifẹ̀ yẹn lójú òótọ́ ó ti ó kóńbó gbogbo traditions tí wọ́n àti ti Yorùbá kóńbó ẹ̀ ń ṣe thorough analysis ó ní pé Ifẹ̀ ní lóòótọ́ but ó wá fi àwọn caution kékeré sí ó ní wípé the Benin people said ògìso táwọn sọ yìí nígbà BC àwọn Benin máa ń sọ bẹ́ẹ̀ pé ìgbà BC ni bọ̀ ìmọ̀ history gangan àwọn historian sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o wípé ìgbà AD ni kódà gan ní táìmù Odùduwà era náà ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rán Ògìsó lọ síbẹ̀ so sọ bẹ́ẹ̀ so Ògìsó from the sky Ògìsó from Ife. Bondarenko sọ pé Ògìsó from Ife. yẹn lóòótọ́ nínú pépà yìí ẹ lè lọ wo pépà yìí pépà yẹn jẹ́ ancient Benin where did the first monarch monarchs come from the first monarch àwọn Ògìsó yẹn page ten ó kọ báyìí wípé June two anyway one níwèé òun àti Bondarenko yẹn àti Ruweze lọ́kọ ó ní the third Ogiso the Ogiso became the last in their Yoruba Ife line he returned to Ife but by that time the very institution of the supreme suprachiefdom ruler had already been established firmly enough in Benin. kí ni Bondarenko sọ ń bí ni wípé bọ́n ṣe ń rán àwọn emissaries yẹn wá sí láti Ifẹ̀ lọ sí Benin àwọn ògìso yẹn wọn ṣe ní dynasty form it wasn't a dynasty pé tí bá ti jẹ tí bá kú tán lọmọ mi máa jẹ kì í ṣe bẹ́ẹ̀ lọ ṣe ṣe wọ́n ń rán wá ń pé kán lọ introduce that higher level of political organization ìṣèlú lọ́ni kan lọ ṣe because everybody was still kind of crude in the forest kí Odùduwà tó ṣe wá kí Ifẹ̀ nígbà tí Ifẹ̀ tayọ lọ́ṣẹ̀ wá ń ṣe gbogbo pé wọ́n introduce nǹkan sọ́wọ́n yẹn wọ́n ń là wọ́n lójú àtọ̀wọ́n other part of Yorùbá mi jẹ́jẹ́ so wọ́n ní pé ogi so ìkẹta yẹn wọ́n máa rányàn kan wá ó máa padà later tó bá ti introduce ẹ̀ wọ́n máa tún rán lòmíì lọ wọ́n máa tún so kì í ṣe dynasty pé ti bá jẹ́ ọmọ mi àjẹ rárá wọ́n rán wọn bí ambassadors ni ó ní pé ogi so ìkẹta ni the last one tó jẹ́ láti Yorùbá line ti Ifẹ̀ tán rán wá láti Ifẹ̀ ń pò dẹ̀ padà òun náà padà ni àmọ́ ṣá o ń pé nígbà tó fi máa padà yẹn wọ́n wọ́n Ifẹ̀ ti wà convinced wípé um, system òṣèlú yìí ti wà established enough níbí ni wọ́n ti lè dá ṣe é sì wọ́n ti yé wọn wọ́n á jẹ́ kó máa ṣe lọ àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní yan àwọn èèyàn láàrin wọn but still um, bondarenko caution wípé kì í ṣe dynasty òun wọ́n máa ń sọ pé dynasty pé kì í ṣe dynasty per se wípé èèyàn máa èèyàn kan lè wà kó lo ìgbà díẹ̀ wọ́n lè sọ pé kó kúrò kẹ́lómi tó bọ́ sí bọ́n ṣe ṣe ìjọba ògìso ògìso so ògìso ló ń jẹ nígbà yẹn bí olóyè ni so torí ẹ̀ ní bọ́ndarẹ́ kò kí ń pè ní kingdom pàṣẹ ó máa ń pè ní supreme supra chiefdom bó ṣe máa ń pe ọ̀rọ̀ yẹn so conclusion ibi ni pé the ogisodom i'm just using that word if that's even a word was from Ife originally at least the first three but the system was introduced from Ife and they continued láàrin ara wọn it was non-dynastic the fact that it was non-dynastic yẹn ó mention ẹ̀ nínú article ẹ̀ tó kọ the Benin Kingdom, 13 to 19 centuries as a mega community. Ó ní kì dynasty per, per se. So àti wípé ó tún caution wípé date táwọn àwọn Benin máa ń sábà sọ yẹn pé kò rí bẹ́ẹ̀ o wípé time Odùduwà era year 1000 AD around that time ni kíní ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kì í ṣe pé tipẹ́tipẹ́. So wọ́n lè máa kọ oríṣiríṣi lọ́wọ́n blogs wọ́n máa dẹ̀ ń ṣe dáadáa máa dẹ̀ dínà wọn ọ̀rọ̀ yẹn dáadáa. So um, Bondarenko Ancient Benin Where are the first monarchs from? Only ni Motika the third Ogiso became the last. Now to the collapse of that first monarchy. Kí ló first monarchy Ogiso yẹn? Kí ló ṣe sábàbí monarchy me ti So ma is the Kini yẹn torí pages yẹn pọ̀ nínú ìwé àfínjú òpìtàn Benin kan wọ́n ń pe ẹni ẹni chief náà wọn olóyè Benin Palace ní nígbà ayé tiwọn chief Egah River lórúkọ wọn so chief Egah River yìí òun ló ṣe wípé ìtàn Benin tán kọ́kọ́ tó jẹ́ ọmọ ìlú Benin kọ́kọ́ kọ sílẹ̀ tó lọ káàkiri wọ́n fún ní access sí royal court ọba Akenzua ó close mọ́ family ọba Akenzua ìkejì ọba ìjẹta wọn ó close mọ́ Eh, man yẹn so Baba, yẹn fún ní access sí royal court àwọn bíi tamasi ní arọ́kin ní palace ní ọ̀yọ́ so máa lọ síbẹ̀ so òun ni first historian tó kọ́kọ́ gba àwọn professional historians ò kí ń pe ríyìn bẹ́ẹ̀ ní historian tó ròhun kàn ń lọ káàkiri tí wọ́n máa ń lo time fún wọn pé chronicler ni wọ́n máa ń pè wọ́n pé ó ń lọ káàkiri ó ń lọ ń bá wọn àgbà òun kọ̀ọ̀kan lẹ̀ òun kọ̀ọ̀kan lẹ̀ kò tí ì sọ di historian torí historian ní methodology bó ṣe máa analyse bó ṣe máa mọ̀ pé ìtàn sọ yìí ló súnmọ́ òótọ́ jù nítorí ìdí báyìí báyìí báyìí so chronicler àkọ́kọ́ tó wọ́n kọ́ ní tó jọ mọ̀lú wọn nìyẹn so òun ló summarize ọ̀rọ̀ collapse first monarchy wọn so ó sọ báyìí wípé bọ́n ṣe ń jẹ ògìsó yẹn bọ̀ ògìsó àkọ́kọ́ ìgòdò lórúkọ tó wọ́n pè nínú tradition wọn mi ò mórúkọ tí yorùbá pè bẹ́yà yorùbá fún lórúkọ wọ́n pè ní eré wọ́n pè ìkejì ní oríire so àwọn mẹ́ta yìí ni first three tí bọ̀dáyẹn kò sọ pé wọ́n láti Ifẹ̀ so ó ní pé bọ́n ṣe ń jẹ ìgbà tó ń padà sí Ifẹ̀ yẹn bọ́n ṣe ń jẹ lọ láàrin wọn yẹn wọ́n jẹ́ wọ́n lè yọ ìmí kúrò kí akẹ́lómi ṣe wọ́n ṣe dórí ẹnìkan tó ń pè ní Ògìso Òwòdó àbí tóun tó ń bá fi pè lé ọ̀dọ̀ wọn ṣá O-W-O-D-O lórúkọ Ògìso yẹn Ògìso yìí wọ́n lé kúrò lórí oyè ni nítorí pé wọ́n ní rú um, igba títí ẹ̀ um, nǹkan burúkú pọ̀ bó burú jù misrule and cruelty bí Edgar River ṣe kọ́ nìyẹn ó nígbà tán lé kúrò yẹn wọ́n wá form republican form of government kan when they form this republican form of government they appointed a native commoner ọmọ ìlú gangan lòun náà just like àwọn ògìso tó kù lẹ́yìn mẹ́ta àkọ́kọ́ native ni but commoner ni kò ń ṣe pé ẹni tó ṣe dáadáa kan láàrin ìlú tó tóbi kan kò tóbi kàǹkà láàrin ìlú bóyá ó lè ṣe ó lè jẹ́ ó ti ṣakitiyan bọ̀ kì í ṣe èèyàn ńlá bẹ́ẹ̀ yẹn so Evian lórúkọ kọ́mọ́nà yìí wọ́n appointed nínú republican form yẹn ní àárín interregnum tí wọ́n ti lé the last Ogiso Ogiso Owódé wọ́n ti lé lọ so they appointed Evian now Evian at his hold that his corpse was not released to his family tradition would have been performed on him is not a question. It wasn't performed on him. So it must have been prior to him all the way to the beginning. But he said this tradition is performed only on every third reign. So if we are saying if we're counting from Eweka, because Eweka would be the first king of Benin according to the classical traditions, he's the first king. So the classical tradition says Oramio Wendebo was not able to reign as king, even though he was able to establish and lay the foundation for that new dynasty. But then the new Oba of Benin has come today to say, okay, Oramio ruled as king. So that's an ethnic claim against history. So um, Eweka is the first king according to historians and the classical records of Benin before the new modern day revisions that we find in our times. So if you count from Eweka and count the third reigns, Eweka is the first, the guy who ruled after Eweka is the second, and then the guy after that is the third. Mark that third reign as one, and then do that again first, second, third. Mark that as another two, third reign. Do third reigns like that all the way to before of Ramwe you would find 11 third rings. Moshe search and um, 11. If you go to the listing of Bini kings, you'll find 11 third rings just before Avaramwe, who was banished. 11. Now, this site in, Bini, in Ife was excavated by um, historians. They were not digging to find head or anything. They were excavating different classical sites in Ife, not only on Obado, Maybe they will find some materials that shed light into the prehistory of Ife and all that and the relationship with Benin. So they didn't find skulls, so to speak. That was what that's the report. And uh, everyone can understand why they would say we didn't find skulls, we didn't find skulls. We can understand that. Even if they had found, we would know um, this is a very sensitive part. Nobody would say, "Oh, this is the head of um, your obas. We found it." They said they didn't find skulls, so we know what's going on now it's like a political, um, politically correct statement. However, now this is the crucial part. They found something. So this something they found shed light into the statement of we didn't find skulls. They found some in ancient times they buried things here. Frank Pillet said he found secular burial pits. Secular. Someone take a wild guess how many of the secular burial pits was found. Exactly eleven. So that's about Onwobadu. There is a conference of uh, 1937, Conference of Yoruba Obas. This conference featured Oba of Benin amongst all the kings. If you Google right now, Conference of Yoruba Chiefs. Yeah, the British used the word chiefs because nobody else should be king in that in those days except their own monarchs. So they used chiefs or kings. Later they accepted they are, they moved on past that and we are kings. So they said Conference of Yoruba Chiefs. They organized this conference. The first one was in 1937. If you Google right now, Conference of Yoruba Chiefs, go to image, click on image. One of the images you, you would see will show some kings seated. Those are the Yoruba chiefs. Oba Akenzua, too, of the time was amongst the Yoruba kings that was present. He was wearing his white, and is the one wearing white in that picture was present. And the, one of the declarations in that conference was that all these kings are those whose ancestors went out originally from Ife. If you see the mimeograph, even in images, if you click on images, there are mimeograph of the of the minutes of that meeting in like brown color. If you read, you would see the mimeograph, and it says this declaration that they all accepted too. And it says this um, arrangement gave general satisfaction. They were seated in a horseshoe formation. The Oni was seated at the edge, at the extreme edge, at the curve, and the Alafin of Oyo was seated in the end here, and the Oba of Benin was seated in the other end here. And they said this sitting arrangement gave general satisfaction. All the other kings were seated in between the Oni and the Oba of Benin on one hand, and the Oni and the Alafin on the other hand. They were seated like that. That picture you see there is not the picture of the meeting hall. This is a picture outside in the compound. So these are some of the evidences, you can't detach the classical connection. Bronze casting tradition. Bronze casting tradition in Benin, the Benin is again reported to the Europeans that Europeans were curious, where did you guys get the idea of this bronze casting from? Where? Where? And to the Benin people of those days when the Europeans first, first came, this was no mystery like why are you asking where? The answer they repeatedly given to the Europeans was that we learnt it from Ife, and the tradition recorded by Agairo said that a king of Benin, Oba Ogwala, sent message to his overlord, the Oni of Ife, to send to please send a bronze casters to teach them how to cast bronzes like the ones they import from Ife. And then a particular bronze caster named Igwega. In Benin tradition, he was named Igwega. That guy was sent from Ife to teach. So they repeat this. That's what they've adamantly repeated to the Europeans. This is not the Europa side talking. Oriki of the Oba of Benin. If you go online on blogs now, you see some Oriki of the Benin Oba. The Benin, some Benins may take objection to say, no, these are just blogs made in our century. People just wrote these things. But then I'm telling you, um, about no more than a hundred years ago, a particular British man named R. E. Dennett, he published a book. So this is not modern writing now. This is quite old. He called the book "At the Back of the Black Man's Mind." in that book, he collected his accounts. He was writing about Benin and some people in the Congo. It has nothing. It's not even about Yoruba. Some Yoruba words will feature because of Benin, but he was collecting his accounts from Benin, and um, he said, in Benin, these are some of the orikis, the praise names that the king of Benin is known by amongst the Benins. And so today, no Benin know the meaning of these praise names. Only Yoruba know the meaning because it's our word. They call the king of Benin Oba, for example. They call the king of Benin Adimula. It's in that book. They call the king of Benin Oshakiji. It's in that book. This is not on the blog on the internet. This is in that book. At the back of the black man's mind. Oba itself, the word Oba, I have seen some writings like, oh, Oba is our word originally, we didn't take it. So the question people ask is, why don't you have Oba before Oramios intervention in your policy at all. Why not have Oba? They will say, okay, yeah, it was Oromia, but Oromia was one of us, even though that has been debunked. But anyways, you can check a dictionary of Benin language. It was written by Hans Melzian sometimes in the 1930s. Go to Oba for king. It says this is the name of the king of Benin, blah, blah, blah. It explains what it means to the Benin people. But then it would not give you a literal meaning. Like, what does this word mean? Not who it describes. If you go to a Yoruba dictionary, it will tell you this means king. Literally, like it says in the Benin dictionary, it says the name of the king of the Benin people, the person who goes by that name, not the meaning of the word. But then Melzen continued and said, This name, its etymology, origin or roi, ibitotiwa, is from Yoruba land. So I'm going to stop there and um, take questions. thank you.